my correct people e get gist when i carry come for here k1 <clears throat> don't come out don debunk the gist when we dey hear say they say he not dey with his wife again He said na proper lie and he don't come out get come talk about one other lady when they talk say in the date He said na lie e no date that lady He come out again come talk about maria anako sister When people say k1 say he create am he say he no do such thing, my correct people, hmm no be small tin Now I make i bring the gist I go use una ear Here the gist for here my people. so welcome to um, bcg tv if na today be na first time when they come across my channel make i no forget to hit on the subscribe button and the notification bell so that anytime wey we dey bring gist una go dey see am so for those wey dey go dey come god go bless now. i dey talk about royal home nigeria celebrities so guys i don bring another gist so make una come make una list it. arábìnrin tó ń jẹ́ fọlákẹ́ anífowóṣe aka fọlákẹ́ ìbílẹ̀ tí àwọn èèyàn sọ pé àwọn ń fẹ́ kò sí òótọ́ níbẹ̀ o àwọn kan jọ ń jẹ́ orúkọ ni o <laughs> ẹ rí i pé jísọba jísọba fẹ́ dá nǹkan sílẹ̀ anyway ọ̀rọ̀ tí King Wasiu Ayinde Marshal sọ nìyẹn bóyá kí n kọ́kọ́ ka post wọn ná kí n tó wá máa sọ ọ̀rọ̀ tí jísọba sọ fún yín kí n tó wá analyse ẹ̀ in fact because that is the most important thing I like to start with that instead of starting with the rumour itself alright so publicist wọn ló gbé denial yìí jáde K1 denies affair stroke relationship with any society lady and confirms that his relationship with his beautiful wife Emmanuela remains intact body ó false rumours maliciously targeting K1's relationship with his beloved wife Emmanuela has been circulated by blogs. This fabricated statement is entirely baseless and orchestrated by those seeking to create chaos. The clarification was contained in a statement signed by K1's publicist, Kule Rashid. First and foremost, K1 is not involved in a romantic or affair or relationship with any society woman. Furthermore, there is no truth to the claim of K1 being in a relationship with a female chef. Such allegations are unfounded and purely fictional, as he does not even have and has never had a female chef. Additionally, the assertion regarding Folake Ibile's marital status with K1 is utterly false. They simply share a coincidental surname and Fọlákẹ́ Ìbílẹ̀ is happily married to another individual Lastly, the notion of K1 dating Miriam Anako's sister is entirely fabricated and lack any substance. Let it be clear that K1 and his wife enjoy a strong and harmonious marriage, untouched by the lies and rumors spread by malicious sources. They are deeply devoted to each other, and any insinuation of discord is completely unfounded. K1 turned 67 on the 3rd of March 2024, and him and his stunning wife shared the day together in love and harmony in a low-key ceremony. Òun ni picture eh, birthday <laughs> tẹ́ ẹ rí yẹn circulate uh, Goldmine ló gbé post yìí jáde kan tí wọ́n sọ nìyẹn now lẹ́yìn tí Gistlover tó rí dìbọ́ǹkì tí K1 ń ṣe yìí Gistlover wá sọ wípé àwọn òtí ẹ̀ tí sọ̀rọ̀ tán wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa dìbọ́ǹkì pé nígbà tóun sọ pé K1 fẹ́ Emmanuela ń yẹn náà bí k ṣe deny nìyẹn Gistlover dẹ̀ ti parọ́ ń bẹ̀yẹn because nígbà tí story Emmanuel àti K1 jáde wọ́n ti already set wedding date so kéwọn ò deny ẹ̀ but ọ̀pọ̀lọpọ̀ ló wà ní comment section gist lover tó ń sọ pé ẹ eh, bọ́n ṣe máa ń ṣe nìyẹn ẹ eh, <laughs> èmi kàn rẹ́rìn ni because gist lover bó ṣe máa ń ṣe nìyẹn àwọn èèyàn tó máa ń da ọ̀rọ̀ wọ́n máa ń da nǹkan sí rough kó dàbí wípé òótọ́ ni wọ́n ń sọ meanwhile this whole story of pé k1 àti aunty manuela wọ́n ní problem nínú marriage wọn gist lover kàn ó rí kúkẹ́ ẹ̀ ni you people know that on this social media àǹtí Bukky Jesse ló kọ́kọ́ bẹ̀rẹ̀ this whole story early this year òun ò kàn fún wa ní nǹkan tó wà comprehensive bíi nǹkan tí jesus ọba wa kọ lánàá ni nígbà yẹn ṣe rántí pé àǹtí Bukky Jesse sọ pé ehm, wọ́n jà pé kódà àǹtí Manuela kó kúrò nílé nítorí wípé àǹtí Manuela lọ fi eh, CCTV sí orí fóònù K1 kó lè máa gbọ́ conversation wọn pẹ̀lú oríṣiríṣi girlfriend tí wọ́n ń gbé ó ṣà ó ṣà put ẹ̀ bákan I, I found the story ridiculous èwo ni CCTV lórí fóònù but shortly after that story yẹn bẹ̀rẹ̀ sí ni máa trend ní orí social media ó wá sí YouTube Facebook everywhere gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ni máa gbé ẹ mọ̀ pé nǹkan tí eléyìí bá ti sọ another person náà máa tún fi sí jára àti fi sí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fi sí ó yá kéwọn ń gbọ́n pa ẹ̀ kéwọn ń dínà ẹ̀ ìgbà yẹn ni wọ́n bú wa o wọ́n bú àwa ara àwa blogger wọ́n sọ fún wa wípé lazy minded people ni wá so a rò wípé ká máa gossip god given talent ni wọ́n wá ń sọ fún àǹtí Manuela wípé àjíkẹ́jẹ́ kan máa bú ẹ̀ èébú òṣò mo ṣì máa ka pọ́ọ̀sì yẹn honestly dìbọ́ǹkì yẹn ló fà The dìbọ́ǹkì yẹn ìyẹn ló náìsì jù eléyìí tí wọ́n kọ ìbí àtòrí publicist wọn ló kọ kò sí èébú àtòrí ń bẹ̀ the other one yẹn báyìí kódà wọ́n wọ́n tún kọ́ síbẹ̀ pé ọ̀fàlàyọ̀nù sọ kó mú kọ́kọ́rọ́ kó tilẹ̀kùn ètè ṣọ́bọ́lọ̀. <laughs> Ah! I play too much anyway ẹ jẹ́ kí n sọ nǹkan tí jísọ̀ bá sọ gbọ̀ngàn anyway bí mo ṣe ń sọ lọ jísọ̀ bá rí kúkú sítórì eh, tí Bukky Jesse fún wa yẹn ó wá fi ata àti yọ̀ sí mo ṣe máa ka story gist of àyẹn bọ́tẹ́ jẹ́ kí n sọ ní yorùbá náà gist of à ń claim wípé àǹtí manuela ti ń gbọ́n fìrìfìrì nípa kùrùkẹrẹ k1 ọkọ wọn pẹ̀lú oríṣiríṣi àwọn society ladies wọ́n tún wá ń gbọ́ pé k1 máa ń gbé obìnrin wá sí matrimonial home yẹn home wọn now lọ́jọ́ yẹn wọ́n wá fi ìbínú lọ bá àwọn tí wọ́n wá ń màn cctv ní ilé wọn that is ní control room yẹn wọ́n sọ fáwọn guys yẹn wípé kán fáwọn ní password cctv yẹn àwọn yẹn wá refuse láti fún ọ̀rọ̀ yẹn wá di ariwo débi wípé àǹtí manuela ń sọ fún k1 that wọ́n gbọ́dọ̀ sáàkì àwọn guys yẹn ni k1 refuse that a respected individual kan ní society ló bá wọn dá sọ̀rọ̀ yẹn tí wọ́n fi parí ẹ̀ but a few weeks later àǹtí Manuela ṣáà ṣe kùrùkẹrẹ kùrùkẹrẹ tán fi rí password yẹn níbẹ̀ ni wọ́n ti wá find out pé kí wọ́n fẹ́ ṣẹ́ẹ̀fù wọn àti obìnrin kan tó jẹ́ bí ọ̀rẹ́ sí àǹtí Manuela pé in fact tí àǹtí Manuela bá ti jáde ńlé wọ́n máa ń gbé lédì yẹn wá sí ilé láti wá ṣe kí kò sọ fún wa o <laughs> and i'm not going to add that eh, but ó oh, infra bíi pé wọ́n have affair pẹ̀lú ẹni yẹn tó jẹ́ ọ̀rẹ́ sí àǹtí Manuela lẹ́yìn yẹn wọ́n ní àǹtí Manuela bá fárígá ní kẹ́wọ̀n bá lé wọn jáde ńlé pé kí wọ́n kúrò lé pé àǹtí Manuela ń ṣèyàn gidi pé àǹtí Manuela ó kó àwọn ọmọ tó bí níta fún àwọn ọkùnrin míì wá sílé òun kóun máa tọ́jú wọn ṣùgbọ́n anytime tóun bá ti fẹ́ send owó sí Fatia ìyẹn ex-wife wọn tó precede Emmanuela àǹtí Manuela màmá bínú ni pé irú obìnrin wo nìyẹn fact let me read gist of her post <laughs> kó má dàbí pé bí a mọ̀ sí ti fi jára àti fi sisi. ó trouble in the palace of K1 the ultimate and Emmanuela Rocco has the dùgbẹ̀dùgbẹ̀ wey dey me for okay is about to ja for Rocco head o as their marriage begins to get k-leg in the in these early years. ó fi kún wípé ẹ̀ lóòótọ́ ẹ̀ be like say cane wey dem use flog iyale no dey rest again as di cane wan resume work on emmanuel arokpo body the palace of the famous fuji artist has been hell on earth due to several infidelity palava from the wife of emmanuel arokpo to folake ibile to mariam anako's sister to the chef in his house It is not a beautiful moment for Emanuela, K1's new bride. Make I give una breakdown on how the whole matter fake starts? Okay, the first part here, we are from the friend of Emanuela Rocco Lufeso, Onche from the wife of Emanuela Roku. Abi, Tori Oronyo me. Only there has been gist going on rounds the cream de la cream of Lagos about Fuji star having an affair with a chef and his newest bride friend. The gig, the gist was an in-house gist. So one way or the other, now so the matter reached Emanuela table. The next morning, Emanuela was at loggerheads with K1, the ultimate security, struggling to get their home CCTV camera passwords but the security guys no gree give am dis aggravated her anger and she called wasil to fire them. The whole matter turn pepper scatter scatter and it took the intervention of some respected people to return peace to their home fast forward to some weeks after, na so emmanuela do kurukere get the cctv password Lo and behold, King Wasiwa Inde Mashal was bringing Emanuela friend to their matrimonial home when Emanuela no dey house. He was also having an affair with their chef. Emanuela got some of the video as evidence. The matter got so messy and Emanuela confronted her friend. Na so K1 verse say, make Emanuela come pack her load, they go say why she dey monitor am say shey na rọpò bornam ni emmanuela begin gather people to go beg again because opting out is not an option make internet inlaws no laugh am na so dem begin do another patch patch again wasiu refused begin tell people say rọpò no be good woman say rọpò bring other people children make him dey take care of them but when he wants to send money for photo shoot to alfatia say Rocco go vex k1 refuse say láyé the one wey come spoil everything patapata na the anako sisters okay um, gist lover ó part two story yẹn àmọ́ àwọn k1 ti kọ́kọ́ deny ẹ̀ kó tó di pé ó parí ẹ̀ so maybe later today ṣá a máa gbọ́ ìtókù nínú story náà ṣá <laughs> but ẹ jẹ́ kémi sọ àwọn kọ̀ọ̀kan fún yín ṣẹ́rí story yìí Gistlover rí kúkẹ́ ni mo ti sọ fún yín gbogbo ọ̀rọ̀ cctv tó ń sọ yẹn nǹkan tí Bukky Jesse ti sọ tẹ́lẹ̀ ni ó kàn jẹ́ pé ó fẹ́ dàbí. Hmm. my correct pipo na don hear wetin dey happen o. No credit to <clears throat> the owner if una wash and finish abeg make una leave una whole comment according to wetin una wash. hmm This matter e go dis matter eh The matter strong my people. This matter eh e go wear trouser and e go wear top so make una follow share and leave una whole comment god bless you now.